nation ni a ò ṣe mọ́ yorùbá nation ni àwa ó fẹ́. one nation fúlàní nation ni a ò ṣe mọ́ yorùbá nation ni àwa ó fẹ́. one nation fọwọ́ náà ìyẹn àwa ò ṣe mọ́ èyí tán fi one nation rẹwà jẹ́ ó tó gẹ́. one nation fúlàní nation ni a ò ṣe mọ́ yorùbá nation ni àwa ó fẹ́ bá wọn ṣe wọ́n ń lè ṣàn fọ́gọ́ta ọdún ṣe ni wọ́n ń fa wá sẹ́yìn àwa ò ṣe mọ́. One Nation Fulani Nation ni a ò ṣe mọ́ Yorùbá Nation ni àwa ò fẹ́. ológo ń bọ́ lófo rìn asọ́dọ̀ lófo ológo ni Yorùbá a ò bófo ṣe mọ́. One Nation Fulani Nation ni a ṣe mọ́. Yorùbá nation ni àwa ń fẹ́. báwo mọ bí a ń rè a mọ bí a ti wá èyí a ṣe wọn nation tó ká padà sílé. one Fúlàní nation ni a ò ṣe wọ́n Yorùbá nation ni àwa. odò tí ń ṣàn kẹlẹ̀ kan tó so má dágún akátá tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. odò tí ń ṣàn kan tó so má dágún akátá tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. àṣà wa ò ṣọ̀kan èdè wa ò ṣọ̀kan níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. odò tí ń ṣàn kan tó so má dágún àtàgbò sówà pọ̀ ibi ni wọ́n fi ṣe. aṣọ ẹran mẹ́ran tẹran kan ó tó bọ́. ọ̀rọ̀ tí ń ṣàn kan tó so padà bù àbátà tó sówà pọ̀ ibi ni wọ́n fi ṣe. àwa ló ń ṣiṣẹ́ owó àwọn ló ń lọ ìrẹ́jẹ yìí papọ̀ ju àwa ò ṣe mọ́. ọ̀dọ̀ tí ń sọ tẹ́lẹ̀ kan tó so pátá lù lápáta tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. ẹni fẹ̀sìn fúlàní lè máa bá wọn lọ ní àti ilé mi àti padà sílé o. ọ̀dọ̀ tí ń sọ tẹ́lẹ̀ kan tó so pátá lápáta. ó ṣe kínní ó lulẹ̀ ó ṣe kejì kẹta ó a ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́ Yorùbá nation ló kàn ẹ̀yà tiwa. a ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́ Yorùbá nation ló kàn ẹ̀yà tiwa. àtẹ̀ríba fún wọn tó wọ́n kó wa ń wọ́gbó oko ẹrú tọ̀hún kó wàrí àwa ò lọ mọ́. a ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́ kíkan dára wọn ni wọ́n mọ̀ ọ̀wọ̀ gbéyàwó. fi láti pé kó kú a ò bí sórin mẹ́jà ò káyà túká. a ò bá ṣubú ṣeré rí àwa ò ṣe mọ́ Yorùbá nation ló kan ẹ̀yà gbé wá. a ò ṣe one nation mọ́ a padà sílé tí Yorùbá nation ìlú olómìnira. a ò bá ṣubú ṣeré rí àwa ò ṣe mọ́ Yorùbá nation ló ẹ̀yà gbé wá. election ni àwọn kan ń takò èpè àólẹ̀ níjà wọn ni mélèé sọ tẹ bá dẹrù fúlàní ẹ ti dáràn wọn á pa kísà sí gbogbo yín o. ìmọ̀mù sọ̀rọ̀ pé yorùbá nation àfáà ń sọ̀rọ̀ pé yorùbá nation ẹlẹ́sìn mìíràn kígbe yorùbá nation àwọn aṣáájú kristẹni kan dákẹ́ rọ́rọ́ torí fúlàní ò pànìyàn lójú wọn rí bí fúlàní bá gbalẹ̀ yìí o ẹ̀ orógbó ẹ rántí afghanistan pẹ̀lú turkey wọ́n á gba bíbélì lọ́wọ́ yín o. się, nosi się. Hello there, my dear friend. There are some things that are just too easy to achieve in life, just like touring several countries without stress. When you travel with Divine Travels and Tours, your foreign trips are as possible as 1, 2, 3, and 4. Okay, here's another one. Just like me, did you know you can watch the 2026 World Cup live? Yes, I told you some things are too easy. If you talk to Divine Travels and Tours now, I mean very quickly, you can begin to book your visas for the USA, Canada, Mexico 2026 World Cup. As a registered travel agent, member of the USAARC slash IATA 106 six two three nine zero since twenty oh six divine travels and tours is certified no hidden charges no failure story. bó ti rí gan-an lẹ́gbọ́n yẹn ìwọ tó bá fẹ́ rìnrìn àjò lọ sókè òkun amẹ́ríkà ní kánádà ní tàbí èyíkéyìí nínú àwọn orílẹ̀-èdè ńláńlá tó wà lágbàáyé tètè kàn sí divine travels and tours lẹ́nìí ìrìn àjò tó fini lọ́kàn balẹ̀ tí kì í ṣe talágbèédá. for more information call the following numbers plus one seven one three.

ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo kí gbogbo ẹ̀yin ọmọ yorùbá nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ẹ ti ń gbọ́ wá àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀ lágbára ọlọ́run ọba elédùnmarè ọba tó dáyé àti ọ̀run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ọba tó dá ilé ẹ ọba tó dá ilẹ̀ ọba tó dá ọ̀run ọba tó dá omi tó gbélé ayé kalẹ̀ lórí omi ọba tó wá dá àwa ènìyàn tó fi wá ṣe ọba lórí ohun gbogbo tó dá ọba tó fún àwa ènìyàn ní àṣẹ ọba tó fi ọpọlọ sí wa lórí tó ń jẹ́ ká ronú láròjinlẹ̀ tá a fi mọ ìyàtọ̀ nínú rere àti búburú à ń dúpẹ́ o adẹ̀ǹfògo forúkọ rẹ o ọba tó ní gbogbo agbára ọba tó pọ̀ nípá ọba tó pọ̀ ní agbára ológo dídán ọlọ́run ìyanu ẹlẹ́rù nìyí ọba àná ọba òní ọba gbogbo ìgbà ọba tó lọ kọ́ni kése ọba tí ò kì í wo ti àìṣedéédéé wa ọba tí kì í wo ti ẹ̀ṣẹ̀ wa ọba tó jẹ́ wípé kán ní kó máa wo ẹ̀ṣẹ̀ wa ìbá má sí ẹnikẹ́ni ní ilẹ̀ ayé mọ́ ṣùgbọ́n nípa àánú àti orí ọ̀fẹ́ àti ìfẹ́ tó fẹ́ wa ní tó pa wá mọ́ títí dàkókò yìí àfògo forúkọ rẹ o a yin orúkọ rẹ lógo ọba àwọn ọba o ṣeun ọlọ́run ìyanu ìwọ tó fẹ́ wa là ó máa sìn títí olúwa olóore ìwọ tó ṣọ́ wa nú ìdùnnú ayé mímọ́ lógo ọlá rẹ kábíyèsí ẹ̀wọ̀n olódùmarè ọba àná ọba òní ọba gbogbo ìgbà mo dúpẹ́ o mo fògo fún ọ ẹ ṣeun ẹ kúlé ẹ̀yin ọmọ yorùbá a ní ká bára wa sọ̀rọ̀ ni níbi tá a ti máa ń bára wa sọ ọba tó tóbi jùlọ nínú àwọn ọ̀run ọba lánàá ọba lónìí ọba gbogbo ìgbà òun nìkan ṣoṣo ni ọlọ́run òun nìkan ṣoṣo lọ́ba tí kò pé méjì ọba tí ń jẹ́ èmi ni kò ṣe ohun tì àwa ń dúpẹ́ o mo dẹ̀ wá ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ojúlówó ọmọ yorùbá pátápátá mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá mi a kàn fẹ́ bára wa sọ àwọn àṣàrò díẹ̀díẹ̀ ni kí la dẹ̀ fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí lónìí ní ṣe nǹkan rẹpẹtẹ náà ọ̀rọ̀ tí ò pọ̀ náà ni. Hmm. now mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá lẹ́ẹ̀kan sí i tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí mo bẹ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ bá mi pín ẹ bá mi ṣí ẹ ẹ jẹ́ kó rìn ẹ jẹ́ kó tẹ̀síwájú káwọn èèyàn lè gbọ́ ohun tá a tún fẹ́ sọ. now list kan jáde láìpẹ́ argument ti kọ́kọ́ lọ lórí ẹ̀ yìí pé ta ni wọ́n fún ní appointment ní Abuja recently àwọn kan ní Aisha Buhari náà fún àwọn kan ní àbúrò ẹ̀ gangan tán bí tẹ̀lé ni but according to our findings a discover pé àbúrò Aisha Buhari náà fún ní appointment yẹn kí dẹ̀ appointment tán fún wọ́n fún ní appointment yìí ibi tán ti ń tẹ owó nàìjíríà yẹn gangan náà fún ní chairman ní ibẹ̀ <laughs> oh ọmọ yorùbá ẹja jígírí nǹkan ti bàjẹ́ ọjọ́ ti pẹ́ àfúnra ni please help me share this program nǹkan ti bàjẹ́ ọjọ́ ti pẹ́. nínú àwọn pírẹsidẹǹtì tó jẹrí lórílẹ̀ yìí tàbá bẹ̀rẹ̀ sí ní kà wọ́n bẹ̀rẹ̀ láti àkọ́kọ́ the first president tó jẹ Nnamdi Azikiwe tàbá kúrò lórí ẹ̀ Ọlábímpé Ọlọ́run á yín lé bẹ́ẹ̀ ṣe mú inú mi dùn Ọlọ́run á yín dùn God will continue to bless you thank you and thank you nígbà tí Nnamdi Azikiwe tó jẹ pírẹsidẹ́ǹtì ìwọ̀nba lójú tí ìlà mọ ìwọ̀nba lówó tó tán print tó wà ńlẹ̀ ó jẹ eléyìí tó fẹ́ jẹ the next person tó take over ó lóṣù mẹ́ta wọ́n he wọ́n yìnbọn wọ́n pa á ẹni tó tẹ̀lé ẹ tó tẹ̀lé Nnamdi Azikiwe oní Agui Ironsi after Gui runs òun ni Gowon ó take over Gowon jẹ jẹ jẹ jẹ fọ́dún mẹ́sànán àwọn tó wù ú ló lò gẹ́gẹ́ bí àwọn tó jọ ń ṣèjọba bí ìsọ̀gbè let me see your let me have your comment please ẹ máa bá mi comment kẹ máa bá mi ṣí ẹ kó lọ mo fẹ́ sọ àwọn àṣírí kan fún yín lẹ́nu. Gowon ṣèjọba fọ́dún mẹ́sànán ó tún lé díẹ̀ kó tó gbéjọba lẹ̀ ó jẹ́ jẹ́jẹ́ ó kó owó wa bó ṣe wù ú nígbà tí ìyẹn tún kọjá gòwọ́n lọ wọ́n gbé tẹ́ bá ń wo àwọn tí mo ń dárúkọ wọ̀nyí ẹ máa ma ọ̀rọ̀ mi á máa yé yín díẹ̀díẹ̀ ní ọjọ́ tí nàìjíríà bẹ̀rẹ̀ gangan ní nineteen sixty tí wọ́n sọ pé fún wa lómìnira ọjọ́ yẹn gangan ni a ti bẹ̀rẹ̀ sí ní láti dẹrú sí àkàtà àwọn aráabí. nígbà tán mú Nnamdi Azikiwe pé òun ni kó ṣe ceremonial president ẹni tó jẹ́ bíi prime minister tó jẹ́ olórí pátápátá olórí ìjọba ọmọ Fúlàní ni ẹ̀yin olólùfẹ́ wa mo sọ́ngbà kan mo ná máa máa bẹ̀rẹ̀ sí ní àtàkì àwa tá à ń sọ̀rọ̀ lórí Facebook ni o ní YouTube ni o nínú social media ṣá wọ́n máa bẹ̀rẹ̀ sí ní àtàkì wa mo sọ fún yín àkáǹtì mi kan wọ́n ti block ẹ̀ àkáǹtì mo dídí lò ní Facebook mi wọ́n block ẹ̀ wọn ò jẹ́ kí n rí lò over a month now wọ́n kàn déédéé block ẹ̀ wọn ò rí any reason mo ti comment mo ti fún wọn ní details mo ti ṣe everything wọ́n ní wọn ò ṣáà lè ṣiṣá without no reason but ìyẹn kọ́ mo torí ẹ̀ wá go on ó take over láti nọ́ọ̀tì ni bóyá ó jẹ́ fúlàní tàbí kò ṣe fúlàní àti ẹ̀mọ̀ ṣùgbọ́n àti nọ́ọ̀tì náà ló ti wá ó jẹ jẹ jẹ jẹ jẹ jẹ àwọn náà mọ bá ṣe print owó òun àwọn náà mọ bá ṣe ṣètò ẹ̀ ìyẹn tún kúrò ń bẹ̀ wọ́n gbé múrítàlá wá múrítàlá lóṣù mẹ́fà wọ́n pa á ìyẹn ló wá mú Ọbásanjọ́ wọlé ní 1976 nígbà tó di 1976 tó Ọbásanjọ́ wọlé òun náà ṣe eléyìí tó fẹ́ ṣe mánamáná rádaràdá rédeèrèdè ó ṣáà ṣe é ó gẹ́ra òtún kúrò ń bẹ̀. nígbà tí ó lọ ó hand over lé ọwọ́ ọmọ fúlàní that is Shehu Shagari nígbà tí wọ́n dẹ̀ gbé fún Shehu Shagari Shagari jẹjẹjẹjẹ ó print owó tó wù ú ó kó owó tó wù ú tó tẹ́ lọ́rùn ó kó nǹkan ẹ̀ ó kó dání nínú gbogbo lísì tí mò ń sọ fún yín ẹ máa wo eléyìí tó jẹ́ yorùbá ń bẹ̀ o màá prove fún yín ọbásanjọ́ kò hùwà ọmọ yorùbá mi ò dẹ̀ lè garanti pọ́mọ yorùbá èmi ò tiẹ̀ bìlíìfù pọ́mọ yorùbá lọ́básanjọ́ torí tó bá jẹ́ lóòótọ́ ẹ̀jẹ̀ yorùbá ń rò nínú vein ọbásanjọ́ ọbásanjọ́ ò ní ṣe ìran yorùbá padé ni tó ṣe wá délé ni so mi ò èmi ò tiẹ̀ agree wípé bóyá ọjọ́ ọmọ yorùbá tàbí kò ṣọmọ yorùbá now nígbà tí Shehu Shagari tó à tó fẹ́ ṣe lẹ́ẹ̀kejì ó ti jẹjẹjẹ lákọ̀ọ́kọ́ tó fẹ́ ṣe lẹ́ẹ̀kejì Buhari take over ní 1983 Buhari tún ṣe ṣe ṣe òun náà wọ́n ló kówó jẹ kò kówó jẹ àkúkú mọ̀ bóyá ó kó jẹ but ìròyìn táwa gbọ́ ni pé bí nǹkan ṣe le kókókókókó nígbà náà òun náà ló le yìí ó ṣe léyìí tó fẹ́ ṣe ó bá tiẹ̀ lọ Babangida take over nígbà tí Babangida wá dé proper Babangida gógó ló wá gbé pílánì àti gba ilẹ̀ Yorùbá Babangida gẹ́gẹ́ ló bẹ̀rẹ̀ pílánì ẹ̀ àti sọ Nàìjíríà di mùsùlùmí ká kọ́ńtìrì Babangida ló bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ó bẹ̀rẹ̀ proper àti gbá tiẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní massive looting ìgbà Babangida gẹ́gẹ́ ló bẹ̀rẹ̀ Ibrahim Badamasi Gbàdàmọ́sí Bàbáńgídá kò ní tó jẹ́ Gbàdàmọ́sí Gbàdàmọ́sí. nígbà tí ó bẹ̀rẹ̀ wọ́n náà ṣe structural adjustment program ibẹ̀ náà ti wá dojú gbogbo nǹkan dé ibẹ̀ ni gbogbo nǹkan ti dojúrú nígbà tó dojúrú dé stage kan òun náà lò ó lò ó lò ó lò ó lò ó print títí títí títí ó kówó kówó kówó kówó ó wá decide pé òun máa kúrò bẹ́ẹ̀ ó gbé sọnẹkàn síbẹ̀ sọnẹkàn lóṣù mẹ́ta àbáṣà yọbọn tí ó lè dànù àbáṣà wa wọlé àbáṣà wa dìdí ìjòkó ti owó pé n tó wá ṣe ń tèwú nìyẹn ó píríǹtì tó wù ó kó lọ let me tell you this ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ̀ bá mọ̀ owó tí àbáṣà kó kò sí kọ́ńtì tó lè sọ fáàtì fún yín àfihàn ìpòye báyìí lọkùnrin yìí lọ́dọ̀ wa owó tí àbáṣà loot tó kó ní owó nàìjíríà mi ò lè sọ iye billions tó jẹ́ tí ò bá ní wọ two hundred billion naira eh, dollar kékeré ni but kò sí kọ́ńtì tá a jẹ́ sóòótọ́ fún yín àánú yín ló ń ṣe wọ́n tán fi ń rìtọ́nù díẹ̀díẹ̀ tán rìtọ́nù àbí ibi tí mo ti ẹ̀ lọ kọ́ nìyẹn mo sì ń bọ̀ ń bẹ̀ náà bọ̀ mi ti fẹ́ débẹ̀ àbáṣà ṣe tiẹ̀ ó ṣe báṣabàṣa ó kó owó bó ṣe wù ú ó pa itú tó wù ú ó kú ó lọ abdulsalam dé abdulsalam yẹn wá bayé jẹ́ bọ̀rún jẹ́ ó kó bastard money tẹ́ ẹ bá wo gbogbo àwọn tí mo ti ń list bọ̀ ẹyọ kan ṣoṣo ní ibo nu wọn o no méjì azikiwe àti irons àwọn méjì yẹn èèyàn kan ṣoṣo ni a lè pè pé ó ṣáà wá láti ẹ̀yà yorùbá nínú wọn o táwa ò àgírí pé yorùbá ṣùgbọ́n tá a ṣáà lè gbà yí pé àtẹ̀yà yorùbá ló ti wá ó di mélòó ó di méjì nínú gbogbo àwọn tí mo ti ń list bọ̀ látàárọ̀ gbogbo àwọn tó kù ń kọ́ ìbọn ti wá láti north fúlà now abdulsalam promise wa ó lóun máa fún ó lóun máa gbéjọba sílẹ̀ tàbí wọ́n fẹ́ gbéjọba fún wọ́n rí gbogbo sẹ́rí ebi máa ń tẹnu mọ́ gbogbo ìgbà kò sí ẹ pín ètò yìí ẹ bá mi pín God will bless you ẹ̀yin tí èmi ní YouTube ẹ pín rárá rárá mi ìrọ́wọ́ yín hmm, ẹ bá mi pín ẹ̀yin tí wà ní Facebook kò ní bàjẹ́ fún yín o ẹ ti sọ ẹ bẹ́ẹ̀ ṣe bá wa ń ṣe ẹ bẹ́ẹ̀ ṣe ń fọ́lò wa tẹ́ ti jẹ́ ká wọ thirty seven yìí ọlọ́run àtúbọ̀ fún ọ yín á máa gbé ẹ̀yin náà ga bẹ́ẹ̀ ń gbé mi ga ọlọ́run àtúbọ̀ máa gbé yín ga bàbá ṣe ni lórí ọpẹ́ làádúró now nígbà tí Abdulsalam tó ń wò ṣùṣù ẹni tó bá ti mọ̀ yìí pé agbára wọn ò lè ká wọn ò lè gbéjọba fún torí Babangida ti lé foundation yẹn bọ́n ṣe máa kọ́ńka ilẹ̀ Yorùbá gbogbo eléyìí ló mú kí wọ́n sún federal capital tán fi gbé sòsé lọ sí Àbújá àwọn kan ló ní Àbújá láti bẹ̀rẹ̀ wá àwọn kan ló ní àwọn ẹ̀yà kan ló ní ní 1976 nígbà eh, eh, Muritala ni Muritala ti kọ́kọ́ ya ibẹ̀ yẹn pé ibí yìí la máa fi ṣe capital wa because wọ́n ní àkọọ́lẹ̀ látọ̀dọ̀ grandfather wọn great grandfather wọn ti madam fode wípé àwọn máa fi ilẹ̀ yorùbá jogún tó bá fẹ́ tó bá kọ̀ bọ́n fẹ́ lẹ́rọ̀ àgbà lẹ́rọ̀ bá ṣe gbalẹ̀ haúsá ṣùgbọ́n tó bá kọ̀ a máa bá wọn jagun ìyẹn náà ṣe kọ́kọ́ ya ibẹ̀ yẹn ṣùgbọ́n wọn ò jẹ́ kí múrítàlá wọn ò jẹ́ kó rí kí n tó plan tí múrítàlá plan nígbà yẹn wọn ò jẹ́ kó rí ṣe tó fi yanjú ẹ̀ tó fi pàdánù ìyẹn àkọọ́lẹ̀ yẹn òun ni Babangida wa tó tàn lé lórí ó dẹ̀ complete ó achieve èmọ̀ ẹ̀ òun ló register wa sí OIC Organization of Islamic Countries òun ló gbé Nàìjíríà wọbẹ̀ and many other Islamic organization uh, society lóríṣiríṣi iṣẹ́ ọwọ́ ẹ̀ now nítorí pé wọ́n ní plan wọ́n dẹ̀ mọ́ tán ṣe tára lè lò ó níbi tí mò ń lọ ta ni a lè lò tó lè fún wa ní nǹkan báyìí tó lè ṣe nǹkan báyìí fún wa tó lè gbé wa báyìí tó lè gbé wa báyìí wọ́n wá discover pé táwọn bá lo olúfalayé kan fà sílẹ̀ nílẹ̀ Yorùbá rẹ́rẹ́ máa rún wọ́n fa Ọbásanjọ́ nítorí wọ́n ti mí ní ẹ̀tẹ́lẹ̀ wọ́n lọ sọ ìwọ̀n wọ́n lọ gbọ́ Ọbásanjọ́ jáde nínú ọgbà ẹ̀wọ̀n wọ́n sọ di president ẹ sọ fún mi ọ̀yin ọmọ Yorùbá ọdún mẹ́jọ tí Ọbásanjọ́ lò kí ni àǹfààní tí ìran Yorùbá jẹ lára Ọbásanjọ́ ẹ sọ. àǹfààní tí gbogbo ìran Yorùbá tá a lè fọwọ́ sọ̀yà pé a á di àǹfààní eléyìí lára Ọbásanjọ́ ẹ sọ fún mi. gbogbo ọmọ Yorùbá tí Ọbásanjọ́ fi ṣe mínísítà nígbà ìwà nígbà ìwà mo fẹ́ sọ pé ìgbà ìwà láyé ẹ̀ kò ní kú gbogbo ọmọ Yorùbá tó Ọbásanjọ́ fi ṣe mínísítà gbogbo wọn lọ́básanjọ́ prosecute pátá pátá èyí tó pa nínú wọn ó pàdánù wọ́n mú Bọ́lá Ìgè wọ́n yanjú ẹ̀ wọ́n mú Bọ̀dé George wọ́n lọ wọ́n sọ èdè ẹsẹ̀ wọn ó tẹ̀ jẹ́ pé yẹn gan ẹranko ni bàbá yẹn ẹranko tí bàbá tí atọ́kùn má kú ni bàbá Bọ̀dé George tí ò mọ̀nà amọ̀nà ọ̀run má lọ lòun fúnra ẹ̀ torí ẹni ìbíjọ ni wọ́n. wọ́n rán Bọ̀dé George wọ́n rán sẹ́wọ̀n àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eléyìí tó gbọ́n nínú wọn tó gbọ́n ni òòrẹ́ ọgbà ìwọ̀n lọ ni wọn ò prosecute ẹ̀ wọn ò fìdí náà ẹ̀. yàtọ̀ sí wọ̀nyẹn Ṣàṣà state nílẹ̀ Yorùbá lọ́básanjọ́ òfin ìyà jẹ nípa sísísí sálárì wọn lọ́nà kan tàbí kejì ibẹ̀ lẹ ti máa rí odidi state tẹ́ ẹ máa gbọ́ zero allocation pẹ̀lú bí owó ṣe ń ṣàn wàlàwàlàwàlà ní nàìjíríà ní gbogbo àkókò tá à ń sọ yìí ẹ ra àwọn state ilẹ̀ yorùbá wọ́n á máa sọ ipá wọn gba zero allocation ibẹ̀ lẹ ti máa rí àwọn civil servants tí wọn ò ní oṣù á parí wọn ò ní rí sálárì gbà fún odindi ọdún kan ọdún méjì wọ́n lè má rówó gbà zero allocation now nígbà tí gbogbo eléyìí lọ bó ṣe ń lọ ẹbí Ọbásanjọ́ ń tẹnu mọ́ ṣé ọ̀nà lọ́básanjọ́ ṣe fún wa ni tàbí kí tiẹ̀ ní gan-an ló ṣe fún ìran Yorùbá ẹ wo ìyà tó fi jẹ Lagos State torí pé Èkó pín local government ó gbé ẹsẹ̀ lé owó wọn kò fún wọn now lẹ́yìn tí Ọbásanjọ́ ṣe tiẹ̀ tó lọ wọ́n gbé Yar'Adua dé Yar'Adua lọ ọdún méjì ó lọ Jonathan take over ẹ òye ò lè yí ọ̀pọ̀lọpọ̀ nu wa ẹ lọ ṣe findings yẹ ẹ mọ̀ pé gbogbo ọdún mẹ́fà tí Jonathan lò kì í ṣe Jonathan ló ṣe president Nàìjíríà òótọ́ ló jòkó gẹ́gẹ́ bí president ṣùgbọ́n àwọn kan náà ń pa àṣẹ Nàìjíríà àwọn tó ń pa àṣẹ Nàìjíríà wọ́n sì wà níbi tán wà bọ́ bá ṣe ń pa yẹn tán náà hand over ilé ọmọ wọn lọ́wọ́ ẹ̀ pín program yìí bọ́ bá ṣe ń kú lọ torí pé ikú ti ń súnmọ́ wọ́n á tún hand over ẹ̀ lé àwọn ọmọ wọn lọ́wọ́ àtàwọn tó bá select tán rí i pé eléyìí ní agbára leadership ó ní ó ní ẹ̀mí akin wọ́n á tún hand over ẹ̀ lé lọ́wọ́. ṣùgbọ́n <laughs> ọmọ Yorùbá ó jẹ́ ká fura. ṣé wàá rí gbogbo tá à ń sọ fún yín wọ̀nyí kì í ṣe àròsọ o reality ni mò ń gbà fún yín nígbà Jonathan tó lọ Buhari wọlé ẹ wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lásìkò yìí kò ṣe tuntun èmi ní dé gẹ́gẹ́ bí ẹnìkan kò ṣe tuntun sí mi kò jọ èmi lójú mi kí ẹ ṣùgbọ́n dẹ́mi mọ̀ tó dá mi lójú ni wípé àwọn aráabí wọ́n ní plan wọ́n dẹ̀ wọ́n dẹ̀ dúró lórí plan yẹn pé a gbọ́dọ̀ achieve aim wa yìí and that aim ni pé ilẹ̀ Yorùbá iṣẹ́ àwọn àgbà. ṣé wàá rí ẹ má jẹ́ kí n parọ́ fún yín gbogbo kọ́máìtì kọ́máìtì sọ jáde tàbí kọ́máìtì plan yẹn òun láṣìírí òní tú tán bá sọ àṣírí máa tú jáde ni. ẹ jẹ́ sọ àṣírí kan fún yín ṣe rí àwọn pípù tá à ń sọ nípa ẹ̀wọ̀n yìí wọ́n ti gbogbo pílánì táwọn ní gbogbo ìpinnu wọn gbogbo pílánì wọn ọ̀tọ̀ ni àwa ò understand ọ̀nà táwọn lò wọ́n fẹ́ kírípù gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ẹ mọ̀ tán pè ní pé wọ́n kírípù ilẹ̀ Yorùbá wọ́n sọ ilẹ̀ Yorùbá di arọ wọ́n sọ ilẹ̀ Yorùbá di arọ amúkùn tí ò lè rìn tí ò lè ṣe ohunkóhun so that wọ́n á lè ní power dáadáa láti lè achieve nǹkan tó fẹ́ achieve gbogbo nǹkan àmúṣọrọ̀ ilẹ̀ Yorùbá wọ́n ti gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀ gbogbo nǹkan àmúṣagbára wa wọ́n ti gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ lè lò tẹ́ ẹ lè sọ pé à ìran Yorùbá ní eléyìí gbogbo ẹ̀ náà ti gbẹ́sẹ̀ lé pátápátá ẹ̀yin ò dẹ̀ understand the tactics tán lò fún yín bọ̀tí tó jẹ́ kó dùn èmi ni pé ó yí àwọn ọmọ Yorùbá kan tó wà nínú ìjọba tán di ipò mú tán ní owó díẹ̀ dání tán fi ń ra information tó dẹ̀ tó wọn létí ó yé wọn ṣùgbọ́n ìtọ́ni wà surprise nípa ìpè kí ló dé tí wọ́n ṣe báyìí tán wò ó. ọmọ Yorùbá. sípọ̀tù tá a ní omi tí ọlọ́run jogún ẹ̀ fún wa pọ́ọ̀tù tá a ti ní kó tó di pé wọ́n ti ẹ̀ so wá pọ̀ ẹ wo pọ́ọ̀tù yẹn wọ́n ti gba gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ ẹnìkan pè mí láti èkó lè ní wa mo ti sọ pé wàá wo prógráàmù mi báyìí kó tó pè mí wàá máa járọ̀ mi ó pè láti èkó sun ẹkún lórí fóònù fún mi pé àbábà ò kò tiẹ̀ sí yorùbá ń bẹ̀ mọ́ pé wọ́n ti fúlàní ti tẹ́kọ̀ọ́ gbogbo bẹ̀ àtàwùsá gbogbo àpápá gbogbo gbogbo wọ́ọ̀fù pátá tó fi wọ tincan tó fi wọ gbogbo cms fúlàní ti jọba ní gbogbo bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá tẹ́ ẹ rí tẹ́ ẹ rí gbogbo ibi tí mò ń sọ yìí ẹ gbìyànjú ẹ kọ jáde fún mi nínú kọ́mẹ̀ntì pé ọmọlúkà irọ́ lẹ́ni yẹn pa tàbí kó sọ pé ìwọ fúnra ẹ ọmọlúkà irọ́ ló pa èmi fúnra mi lọ bẹ̀ ọbọ tí wọn bá lè mí lè rí ṣùgbọ́n eléyìí tí wọ́n tún pè mí tán tún sọ yìí ó kọjá àfẹnusọ that seaport kò sí ní custody yìí i don't mi tí ìmọ̀ délẹ̀délẹ̀ ṣùgbọ́n tí èmi ń gbọ́ ni wípé sí pọ̀tù tẹ́yìn ń wò yẹn gan wọ́n ti fi yáwó wọ́n gba pọ́ọ̀tù yẹn mọ́ yín lọ́wọ́ wọ́n gba airport wọ́n gbà mọ́ yín lọ́wọ́ ọmọ yorùbá ò láṣẹ lórí airport tó wà lẹ́kọ̀ọ́ ọbáfẹ́mi awólọ́wọ̀ international airport yẹn ọba ọmọ yorùbá kò ní àṣẹ lórí ẹ̀ a láṣẹ lórí ẹ̀ àwa tá a dẹ̀ jọ ọmọ Yorùbá tó dẹ̀ já wa la ní nǹkan wa. airport tó wà nìbàdàn international airport ní tẹ́lẹ̀ wọ́n já lógo ẹ̀ wọ́n já sí domestic airport. máa ṣe rí ọgbọ́n tí àwọn pípù yìí ń dá kó tó di pé wọ́n take over for iná nì máa kọ́ mo mo mo ń ṣiṣẹ́ lórí ẹ̀ máa list ẹ̀ jáde ni ó lé ní fifteen techniques tán lò fún wa lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ̀ dẹ̀ múra sí tán dẹ̀ majority ẹ̀ gan wọ́n ti achieve ẹ̀ máa kọ́ jáde fún yín. máa kọ́ jáde wọ́n á ba gbogbo ok nígbà tí ẹnìkan sọ báyọ̀ ní one point five million náà fi clear mọ́tò nígbà tí wọ́n bá clear mọ́tò nìkan ní one point five ẹ jọ̀ọ́ ṣé wọn ò ra mọ́tò láti ibi tán ti ra mọ́tò àlòkù tán rà lamẹ́ríkà ṣé ẹnìyàn ò ní rà á wọn ò ní ṣìpù ẹ̀ ńgbà bá tún clear tán ńgbà bá máa ro gbogbo owó papọ̀ bolo ti fẹ́ rí mọ́tò two million three million because ó di dandan kẹ́ni tó tòwò kó jèrè wọn á mú ayé nira kókókó fún yín but kò yé ọ̀pọ̀lọpọ̀ mú wa ara plan wọn nìyẹn hardship to the Yorùbá people mo ń sọ fún yín tẹ bá ẹ lọ sí north ẹ lọ fifty findings kẹ ẹ wò bóyá iná ń lọ ńbẹ go to Kebbi State Zamfara State Sokoto State Kano State Kebbi State and from other northern states ẹ lọ bẹ kẹ ẹ lọ wò bóyá iná ń lọ ẹ lọ bẹ kẹ ẹ lọ wo ọ̀nà wọn ẹ lọbẹ̀ kẹ́ lọ gbọ́ oye tí wọ́n ń ta ìrẹsì ẹ lọbẹ̀ kẹ́ lọ gbọ́ oye tí wọ́n ṣe ń ta iṣu ta gbogbo nǹkan ẹ lọbẹ̀ kẹ́ lọ wo bọ́n ṣe ń bọ́n ṣe ń rí iṣẹ́ bọ́n ṣe ń lọ skul oye tán san ní federal school wọn gbogbo ẹ̀ ẹ lọ confam ẹ lọbẹ̀ ẹ lọ wo iye máàkì tí àwọn ní tó fi ń wọ yunifásitì lọ́dọ̀ tiwọn àti máàkì tẹ́yìn gbọ́dọ̀ ní níbí the same jamb ni o the same jamb olóye mark tí àwọn ní lọ́hún tán fi wọlé oyè máàkì tẹ́yìn dẹ̀ ní bí ọ̀tún most time is times two times three nígbà tán bá fún àwọn míì ní fifty lọ́hún tán fún àwọn kan ní sixty tán fún àwọn kan ní seventy point wọn a máa fọmọ Yorùbá ní two hundred plus tó o bá ní two hundred and twenty o ní wọlé sí yunifásitì báyìí báyìí tó bá dẹ̀ jà ọ̀sá tó jẹ́ náà máàkì báyìí ló gbọ́dọ̀ fi wọlé. kí ló dé táwa Yorùbá ò sọjí káti ẹ̀rọ pé kí ló ń ṣẹlẹ̀ gan-an. ká ẹ rò pé kí ló ń ṣẹlẹ̀ gan-an. mo ń bọ̀ bí tìde. mo ti sọ̀rọ̀ lórí seaport yẹn rí máa lọ wú fídíò yẹn jáde i don't want to do repetition Ma post yẹ both youtube and facebook kẹ́ tún wò kẹ́ gbọ́ àwọn details àlàyé díẹ̀ ni mo dẹ̀ sọ nínú fídíò yẹn torí mi nílé yan gbogbo ẹ̀ tán kó má lọ di wọn á fìbọn tú orí ọ̀tá mi dànù. mi ti dé o now passport olóye tó ń ṣe passport lọ́hùn Nigerian passport tó jọ kan gbogbo wa ni o tó ń sọ pé ó kan gbogbo wa o olóye táwọn ṣe lọ́hùn olóye tẹ̀ ń ṣe many things like that ó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyẹn tí ẹ̀kọ́ mo fẹ́ sọ ara àwọn pílánì wọn ni láti mú ayé le koko fún wa gbọ ara àwọn ọmọ wa gan tó jẹ́ pé àwọn gan alábọ̀dé tó jẹ́ wípé ọmọ àlè pọ́nbélé tí àwọn ìṣẹ̀dá ilẹ̀ Yorùbá dẹ̀ máa dá lẹ́jọ́ wọ́n wà lára àwọn èèyàn wa ẹnìkan ní cooking gas is cheaper enough olóye tẹ́ ẹ̀ ń ṣe twelve point five is almost nine thousand naira libi tẹ̀mí wà níbí nine thousand ó dà pé fifty naira bí one hundred fifty naira ló dín eight thousand seven fifty ni mo ṣe lé tí mo ṣe last ó dín one hundred fifty naira ní nine thousand naira olóye tán ṣe ní north o ṣé ẹ rí mo ti sọ eléyìí mo ń jẹ́ kí understand pé they have plans there are techniques of gbogbo tó ń ṣẹlẹ̀ wọ́n ní plan lè lórí ìyẹn dúró ẹ tún wá jẹ́ kí n tún fún yín ní lọ́jíìkì kan lára àwọn lọ́jíìkì kan lò ní ìgbà tí wàhálà kòrónà ṣẹlẹ̀ tẹ́ ẹ bá ṣàkíyèsí ẹ rí i pé wọ́n gbé gbogbo bọ́dà tì hmm, kì í ṣègbà kòrónà àtìgbà tí ọ̀nkú wa ti wọlé tí dáàdì ti wọlé náà ti gbé gbogbo bọ́dà tì ṣe rí gbogbo bọ́dà tí wọ́n tì pátápátá tọ̀dọ̀ wọn wà ṣíṣí wọ́n ṣe transaction mọ́tò wọlé mọ́tò jáde mọ́tò wọlé mọ́tò jáde. now millions of ẹrù ló bàjẹ́ sí bọ́dà tó yẹ kó wọlé sínú nàìjíríà kan tìpa tí wọ́n ọ̀dọ́ kan bọ́ tí wọ́n ṣe billions ló bàjẹ́ ní ẹrù ọmọ Yorùbá àtọmọ Igbo they wanted to cripple the economy of the Yorùbá people so that by the time tábà máa strike tábà máa kọlu everybody àní ní agbára mọ́ gbogbo àwọn ọmọ Yorùbá tó hold the post tó lè gbó wọn lẹ́nu wọ́n sa gbogbo ipá wọn láti rè ya pa wọn pátápátá wọ́n fẹ́ ti nǹkan bọ̀ wọ́n lójú ti nǹkan bọ̀ wọ́n lẹ́nu kán lè jẹ kọjá ibi tó yẹ kán jẹ dé kán lè rí wọn mú. tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ rántí náà Ọ̀ṣínbàjò vice president wa ṣe rántí pé wọ́n ti gbé tán wọ́n ti bíṣì ẹ̀ tán tán ti rí ẹ̀sùn tán ti ka ẹ̀sùn s'Ọ̀ṣínbàjò lẹ́sẹ̀ wọ́n jọ ń ṣèjọba ni o wọ́n ka ẹ̀sùn sí lẹ́sẹ̀ wọ́n ló wọ́n ló gbowó kan ó gbowó kan ó gbowó kan èló ni Ọ̀ṣínbàjò gbà tó tó nǹkan tí mẹ́tàlá mẹ́ẹ̀ẹ́dógún yín gbà èmi ò support kí anybody embezzle o ṣùgbọ́n mò ń ṣàlàyé mọ́ ẹ ajámọmọ tiẹ̀ fún lọ́mú ṣùgbọ́n mo mọ tó du ọ̀yà kì mọ́lẹ̀ ọmọ Yorùbá ẹja funra sẹ́ẹ̀ ẹ wá gbogbogbò every ẹnìkan sọ fún mi ó ní àwa lójú wa ò là àwọn ti àwọn àwọn àwọn àwọn Haúsá àti Fúlàní ti gbọ́n wọ́n ti kó gbogbo àwọn ọmọ wọn dà sí sójà wọ́n ti ṣe ẹgbẹ́nu yín dákẹ́ ṣé wọ́n sọ fún yín pé àwọn ọmọ Yorùbá ò kì í fi dìgírì wọn ò kì í fi wọ sójà ni oyè ò yí ẹyin ni tó yẹ bá yí ẹyin ẹ mọ̀ pé wọ́n ní plan tó bá ti rí ọmọ Yorùbá tó bá ti ń kú fẹ́ẹ́rẹ́fẹ́ kó attain position of commission officer tí ò bá belong wọ́n máa já dànù ni wọ́n á retire by fire by force. tó o bá ní dìgírì o ò ní fi tó o bá jọmọ Yorùbá tó o ti ní dìgírì ẹ dání wọn ò ní fi gba ẹ ṣiṣẹ́ sójà láyé primary six yẹ tàbí secondary school ẹ náà máa fi gbà ẹ ẹ wà á rí tán lẹ ìwé ẹ pa wọn lẹ má kánṣu wọn ní kẹ máa bọ̀ as a kí ni mo náà ń pè wọn craftsman wọn ní kó máa bọ̀ as craftsman or private or kìnìkan wọn gbé jáde wọn á dẹ kọ requirement yẹn wọn á kọ síbẹ̀ wípé primary six or secondary school so èyí tó bá ti nínú méjèèjì ni kò mú wá bó ní dìgírì kò kan yé rìkúrútù yẹn náà máa fi rìkúrútù ẹ tí wàá fi bẹ̀rẹ̀ iṣẹ́ sójà ẹ bóyá tó bá wá débẹ̀ tán tó bá lẹ́sẹ̀ tó réyàn lẹ̀ mọ́ wọ́n wá lè kọ̀nsídà dìgírì tó níyẹn kán kọ̀nsídà ẹ̀ fún ẹ ẹ bèrè lọ́wọ́ àwọn tó bá wà ní inú iṣẹ́ sójà tó bá rí ẹ tó jọmọ Yorùbá ọ̀ ọmọ Ìgbò tó bá ti wọ́n á máa wù ẹ́ kẹ́rẹ́kẹ́rẹ́ tó bá rí pé òun kàwé sí o máa ń gbọ́n o máa ń kà á tó o bá ti dé lẹ́vù tó ti yẹ kí o kó àchíìfù tó yẹ kó àchíìfù tó o bá bá òfin wọn kó o ṣe yẹ wọn á já ẹ straight wọn á fún ẹ ní compulsory retirement. ẹ̀yin mo yọ ọmọ Yorùbá tí wọ́n rìtáyà láàrin ọdún ni kúrò nínú iṣẹ́ sójà ẹ̀yin mo yọ ọmọ Yorùbá tí wọ́n frustrate life wọn láàrin ọdún kan kúrò nínú iṣẹ́ ológun mo ń bí yín ni o kẹ́ ẹ̀ ń sọ pé Yorùbá ni ò kọ́ ọmọ wọn sólógun nda tó wà ní Kaduna tó bá tó bá fẹ́ tó bá fẹ́ admit two thousand students lọ́dún kan two thousand students ni mo pè o nda state mi Ondo state gbogbo slot tó máa kó sóńdó state ó lè má pé fifty nínú two thousand kí ló ń jẹ́ fifty gbogbo tó máa mú lóńdó state cnta tó máa fún admission cnda yẹn gbogbo àwọn tó máa mú ní state nìkan ṣoṣo stéètì mi nìkan ṣoṣo agbára kankan náà fi pé twenty ẹ mọ̀ náà ti bá parọ́ ẹ̀ já mi. ẹ sọ fún mi pé rọ́ọ̀mù padà ó nínú bíi two thousand students tẹ fẹ́ employ i mean tẹ fẹ́ admit sí eh, Nigeria Defence Academy àbí National Defence Academy dẹ̀ ló ń jẹ́ tẹ fẹ́ admit as a student tó bá parí at the ṣe staff sergeant àbí lieutenant gbogbo àwọn tó ń gbà síbẹ̀ ọmọ Yorùbá mélòó ló ń fún ní slot màá sọ tèmi yìí ẹ iye yìí ni mo fẹ́ kó jí mi ìwà bẹ́nikẹ́ni jà mọ́ abala tí mo dé yìí ó ti kọjá abala kí n ṣe bẹ́nìkan jà abala ìṣínilétí ni mo ń sọ fún yín ojoojúmọ́ làwa máa máa ṣí ìwé tá a máa máa wò ó ká dẹ̀ máa máa mú àpò òdodo tá a máa mú wá fún yín. nínú iṣẹ́ ọlọ́pàá ọmọ Yorùbá tọ́ba mo rí ọmọ Yorùbá tó jẹ́ pé pẹ̀lú ẹ̀bẹ̀ ó pẹ̀lú ẹ̀bẹ̀ wọ́n fẹ́ rí ìtajà ẹ̀kọ́ tó dé kọmíṣánná lásán ordinary kọmíṣánná wọ́n fẹ́ dé kọmíṣánná pẹ̀lú ẹ̀bẹ̀ káká ló fi ẹjọ́ ẹ jẹ́ kóun ṣáà dé kọmíṣánná bọ́sẹ̀ wọ́n kàn ókè àfún ẹ bó ṣe fún ní kọmíṣánná bíi eléyìí kò pé oṣù méjì mẹ́ta tán rìtáyà ẹ̀ kò lóṣù mẹ́ta nínú pòsíṣàn kọmíṣánná yẹn tán fi fún ní tán fi rìtáyà ẹ̀ dandandandan pé ó yá máa lọ lé ẹ̀. kán bá wọn fún wíta ìwú wọn ní quota system. tẹ́ ẹ̀ bá mọ techniques táwọn pípù yìí ń lò àti take over gbogbo nǹkan tó lọ yìí èmi gist yín báyìí kẹ́ ẹ lè gbọ́. yàtọ̀ sí gbogbo plan tó ti sẹ́ndì àwọn èèyàn sínú igbó wa ọ̀tọ̀ another plan entirely nìyẹn táwọn kan bá jáde táwọn sọ fún yín pé torí election torí politics náà ṣe lọ kó wọn wá ìrọ̀nà pa fún yín they have ambition wọ́n ní mission tó fẹ́ káwọn pípín yẹn wá achieve wọ́n parọ́ fún yín pé nítorí òṣèlú ni ẹ lọ kóyàn wá torí òṣèlú ẹ wá kó wọn débí ẹ wá lọ́wọ́ yóò ká wọn bàbá aláìró ló jẹ́ bẹ́ẹ̀ wọn ò lọ́gàá wọn ò láwọn tán lè sọ fún ẹ mọ̀ pé irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní tọ́pẹ́ káwọn wọ̀nyẹn wá ṣe tó o bá dé àtìwé ẹ̀ wọn ò ní jẹ́ wọn ò níbi lọ tí bá tiẹ̀ wá tún fi ń ṣe irọ́ ṣé ààrẹ yín ṣé kò gbọ́ná Egypt lọ tó ànáǹsì bẹ́ẹ̀ pé gbogbo Fúlàní pátápátá kan máa bọ̀ nílẹ̀ Yorùbá ẹ kan máa bọ̀ ní Nàìjíríà pé is their country ilẹ̀ wọn ni kan máa bọ̀ àbí mo tún fìyẹn parọ́. lẹ́yìn yẹn gbogbo fúlàní tó wà ní west african from sixteen west african countries wọ́n ti ti wá ṣèpàdé làbújá o kí ni ìtumọ̀ ìpàdé wọn tí ó yẹ kí irú ẹ̀ wáyé ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá mọ̀ mò ń sọ fún yín ni pé wọ́n ní plan. now wọ́n sọ̀rọ̀ crude oil ọ̀rọ̀ epo rọ̀bì epo rọ̀bì tá à sọ nípa ẹ̀ ta ló ní gan-an ìtàn pè ní epo rọ̀bì crude oil àwọn kan ló ní epo rọ̀bì ń sàn jáde láti inú ilẹ̀ mi ó dẹ̀ ní àwọn ilẹ̀ tó ti ń sun jáde naturally that is why tó ṣe pè ní natural resources now gbogbo àwọn ìjọ pátápátá tá a bá sọ̀rọ̀ ìjọ ìjọ wà lẹ́kọ̀ọ́ ó wà lódò state ó wà ní delta ó wà ní eh, bayelsa ó wà ní rivers state ó dẹ̀ wà ní part of akwa ibom state ok gbogbo àwọn tá à ń sọ yìí orí ilẹ̀ wọn pátá ni epo ti ń sun jáde ṣùgbọ́n torí pé àwọn tá à ń sọ yìí wọ́n jẹ́ minor ìjọ Ẹ̀dó wọn ò lè wá sí ìjọ Delta kò lè wá sí Ondo state kó lóun fẹ́ wá claim ìdánwò wà lóńdó state ìjọ Bayelsa kò lè wá sí Port Harcourt kó lóun fẹ́ wá claim ìdánwò wà ní Rivers oníkálukú ló mójútó ti ọ̀dọ̀ ẹ̀ ṣùgbọ́n gbogbo tá à ń sọ wọ̀nyí ìjọba fúlàfúlàfúlà wọ́n ti gba gbogbo ẹ̀ mọ́ wa lọ́wọ́ they now have dominion over all the crude oil níbi ah, mo sì máa mo sì máa gbé jáde mo ní lísì yẹn màá lọ wá jáde fún mi gbogbo crude oil gbogbo oil well tó wà ní country pátápátá àwọn tó ní mo ti ní lísì yẹn ni mo máa wá jáde àwọn tó ní oil well yẹn àti ibi tó wà máa fún yín ìgbà yẹn lẹ máa wá mọ n tí mò ń sọ yìí àti ìtumọ̀ tọ́pìkì tí mo kọ jáde pé ta ló ní epo tó wà nílẹ̀ yorùbá tó bá sọ fún yín ẹ̀yin ọmọ yorùbá pẹ̀yìn lẹ lépo epo wà lóńdó state rabati tó bá sọ fún yín pẹ̀yìn lẹ lépo tàbí tó sọ fún àwọn tó wà ní sẹ̀kírì ní delta state ilẹ̀ yorùbá náà ni gbogbo wọrí ẹ mọ̀ pé epo pọ̀ jaburata ní wọrí tó bá sọ fún yín wípé ẹ̀yin lẹ ní ẹ má tọra yín jẹ o òótọ́ ẹ̀yin lọ́lọ́run fi jogún ẹ bá mi pètè wọ́n ti gbà lọ́wọ́ yín. but ẹ eh, understand the plan àwọn ará bí ẹ eh, understand mo dẹ̀ fẹ́ kó yé yín mo fẹ́ kẹ́ ẹ sọ jí ẹ jẹ́ kó yé yín Mama me Florence uh, Ahini affair. thank you, God bless you. But èmi á sọ àkúrò lọ because mo sọ ibi tí mo dé sẹ́yìn abala ṣíṣí ni létí ni o kò sí jàmọ́ èmi ò bẹ́ẹ̀ níbo ti jàmọ́ kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ ogun ti tán ìjáwọ́lẹ̀ nílẹ̀ yóò àwa ò já mọ́ òòó àwa ò já mọ́ bí ìkúkú bẹ́yàn jà tẹ́lẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀ mọ̀ mí náà àfi tí n bá rí nǹkan ìbínú mo lè react irrationally ìbínú kì ṣe ṣùgbọ́n síbẹ̀ tí wọ́n bá ní bàbá peace èmi gangan mo ń jẹ́ bẹ́ẹ̀ i love peace ibi tí àlàáfíà bá ti ń jọba ibẹ̀ nínú ibẹ̀ ni dùnú tèmi. tá a bá list ẹni èjì ẹ̀ta ẹ̀rin àwọn tó ń control crude oil àwọn ará bíi ni o ẹ̀ láṣẹ lórí ẹ̀ o fẹ́ òbí a máa rí list ẹ ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ tí máa rí list tí mo fẹ́ ṣí ẹ̀ yìí mo fẹ́ wò bóyá máa rí ṣí ẹ̀ kí n sùn yín kẹ́ ẹ wò ó Vamos embora. now ẹ wá wo list tí mo gbé jáde yìí. ẹ wo list yẹn that is the top twenty position in NNPC ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ti máa rí list yìí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ fi ojú sùnùkùn wò ó epo yín ni o àwọn tó ń pàṣẹ rèé o àwọn tó ń pàṣẹ àwọn lè rí yìí o. ṣé ẹ̀ ń wò dáadáa mo fẹ́ kájọ kájọ fíìwù ẹ̀ kẹ́ lè rí tí mò ń gbìyànjú láti sọ. now a fẹ́ porúkọ yẹn kó tó di pé màmá lọ start from the number one tó jẹ́ general manager wọn dmd wọn pápátá Mele Kyari ẹ jọ̀ọ́ tí bá ti ń porúkọ yẹn máa kọ jáde bóyá ọmọ Yorùbá ni o tàbí ọmọ Ìgbò ẹ máa bá mi pè jáde nọ́mbà wà Mele Kyari Fulani Umar Ajiya is the chief finance officer and finance uh, chief finance officer and uh, account I think is the accountant general for that place, Umar Ajiya. Number three, Yusuf Yusman is the chief operating officer. Yusuf Yusman ó di mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta yẹn ti mọ àwọn tó jẹ́ o Number four, Farouk Gaba Saad, chief operating officer, corporate service. Number five, Mustafa Yakubu, Chief Operating Officer, Refinery and Petrochemicals. Number six, Hadiza Komasi. Ẹyin fúnra yín mọ̀ bóyá ọmọ Yorùbá ni. Corporate Secretary and Legal Advisor to the Corporation. Ó yé yín dáadáa tí position yẹn ní. Umar Ibrahim is the Group General Manager, International Energy Relations. Kalam Abdullahi is the Group General Manager, Renewable Energy. Ibrahim Bama is the Group General Manager, Governance, Risk and Compliance. Bala Wunti is the Group General Manager of NAPIT. NAPIT. Actually, I don't know the full meaning of NAPIT, but I will find out. Inuwa Waya is the managing director of NNPC Shipping. Musa Lawan is the managing director pipelines and product marketing. That is number 12. And number 13, Mansour Sambo is the managing director, Nigerian Petroleum Development Company, MPDC. Number 14, Lawan Shade is the MD Duke Oil, NNPC Trading Company. Malam Shehu is the MD Port Harcourt Refinery Company. Mohammed Abba is the MD Wadi Refinery and Petrochemical Company. Abdul Kadir Ahmed is the MD Nigerian Gas Marketing Company. Salil Jamari is the MD Nigerian Gas and Power Investment Company Limited. And Mohammed Zango is the MD NNPC Medical Service. Number 20 is Saki Awulu, is the director Department of Petroleum Resources. Nínú gbogbo wọn, I mo mo mo rí orúkọ kan tó jọ ti Yorùbá which I don't know precisely that is number fourteen Lawan Ṣadé. Lawan Ṣadé. Mo lérò pé gbogbo ohun tí mo kà ló yín. Please tó bá tí gbogbo bí mo ṣe kà á yẹn tẹ́ ẹ bá gbọ́ mi dáadáa ẹ bá mi ṣí ẹ please ẹ bá mi kọ jáde pé a gbọ́ gbogbo orúkọ tó kà yẹn ẹnìkan bèrè oníṣọrọba yorùbá tó ní oil well that i can say mi ò mọ̀ but ó yẹ ká wà kò yẹ ká àgàn máa pariwo ó yẹ ká mọ ọba tó ní oil well nílẹ̀ yorùbá máa gbọ́dọ̀ ti findings àfẹmọ but mo dá òtún ẹ ọmọlúkà mo dá òtún ẹ pé wọn á ní ọba tí wọn bá máa rọba tó ní oil well bóyá ó ti ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó jọba the only ọba tí mo gbọ́ pé ó ṣeé ṣe kó ní mi ò dẹ̀ mọ̀ bóyá oil well ló ní àbí oil depot òun ni ọba olúgbò ọba kírúntán ọlọ́run dá ọba olúgbò of Ugbo kingdom ó nìkan mo gbọ́ pé ó ṣeé ṣe mí tí ẹ̀ wá mọ eléyìí tó ní bẹ̀ bóyá oil well ló ní or oil depot so mi ìmọ̀ eléyìí tó jẹ́ mẹ́ ẹ wo lísì yẹn dáadáa ẹ wo òun ni mo gbé síbẹ̀ yìí <laughs> àrólé oòdùà làwọn àṣàdé ni mo rí mi ò wá mọ̀ bóyá ṣadé ọmọ yorùbá but mo rí làwọn láwà ṣadé mi ò mọ̀ i don't know if it is yorùbá or not. ìdí tí mo ṣe ń tẹnumọ́ gbogbo eléyìí kò sí nǹkan méjì ju pé i want our people to know the truth kí iye wa sọ jí kẹ́ ẹ understand yìí pé a nílò àti bára wa jà rárá ju pé ká jọ fún òun wa ṣọ̀kan ká dẹ̀ jáde peacefully nínú nàìjíríà ní tẹ́mi dúró lé lórí mi ẹ jẹ́ fẹ́yàn méjì láyè kan pè ẹ jẹ́ kí èèyàn méjì pè wá káràndọ̀ torí àkókò zero seven zero. four six zero nine two four eighty four oya whatsapp call nìkan ni o whatsapp call nìkan only whatsapp call ẹ pè ẹ pè ẹ pè ẹ pè ẹ pè pé pé o. à ń gbọ́ yìí. à ń gbọ́ yìí sẹ́ẹ̀ gbóhùn sókè.

mo á price wọn á ní four something ó wá ní pé ah, pé lọ́dọ̀ àwọn pé kò tó bẹ́ẹ̀ pé kò lè ju two hundred thousand lọ mo á ní kí ló dé tó fi rí bẹ́ẹ̀ ó ní rárá o péṣẹ́ mi ò mọ̀ pé south lówó wà ní pé south west south south and south east lówó wà pé kò sówó lọ́dọ̀ táwọn bẹ́ẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ mo wá wò pé ah, gbogbo program tẹ máa ń ṣe ní online pé òótọ́ ní gbogbo nǹkan tẹ̀ ń ṣàlàyé fáwọn èèyàn tí etí àwọn èèyàn ṣe o òun ni mo ní kí n ṣàlàyé fún yín sáà ẹ kú mo dúpẹ́ thank you so much Oh yeah, I jẹ́ ká zero seven zero four six zero nine two four eighty four ó yá gbóhùn sókè. yá à ń gbọ́ yín. yá. You're ẹ̀ ń gbè wá. àmín. ọlọ́run How long? gbà wá. àṣẹ ìdùnnú ẹni tó bá ní òun ló gbọ́n tán tí ò sẹ́ni tó gbọ́n tó ọlọ́run ló máa ọlọ́run á lè yé ẹ̀ ọlọ́run ọmọ fẹ́ yọ wá kúrò nínú nínú kánló tí a wọ̀ yín ni ṣé ẹ ní àwọn ọba yẹn òun ní gbogbo dá ní gbogbo á sì ń sọ̀rọ̀ sí àwọn ọlọ́ba ọlọ́ba ẹ̀dẹ̀ Yorùbá gbogbo ìgbà tó ń ṣẹlẹ̀ pátápátá lọ́mọ̀ gbogbo ẹ̀ lọ́mọ̀ nǹkan méjì nǹkan méjì láti kú sẹ́kẹ̀sẹ̀kẹ̀ sí wọn lọ́wọ́ àkọ́kọ́ àwọn ọba yẹn gbogbo wọn lọ́fún ní all block all àwọn tó mẹ́rin márùn-ún mẹ́rin olúgbò yẹn mo tún mọ ọba kan tí mi ò ní dárúkọ rẹ̀ tó wọ́n ní ṣì sórí omi òun ni ò jẹ́ kí gbogbo wọn sọ̀kọ̀ ti Yorùbá lè sùn ìyẹn kan ẹlẹ́ẹ̀kejì tó tún ti kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí wọn lọ́wọ́ òun lọ̀rọ̀ Tinubu yìí òun náà ti kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí wọn lọ́wọ́ tí àwọn ọba yẹn tán bá ń ṣe mítìn papọ̀ tí gbogbo wọn bá sọ̀rọ̀ sókè tí Fúlàní bá ní council of wọn ṣé tábàsọ̀ ìṣáláàdì ọ̀gá láàrin ọdún kan ṣé ebi lè pa fún ó sọ̀kọ̀ jù rẹ̀ pé ká jáde kúrò nínú wàhálà yẹn tábà tẹ̀lé ká sọ dáadáa tábà sọ̀spẹ̀ndì àwọn àbí tábà dáwọ́ sálárì àwọn ọba yẹn dúró táwọn ọba ilẹ̀ Yorùbá bá ṣe níbi kan tábà pàṣẹ fún gbogbo àwọn ọmọ wọn tó wà ní house pé ká padà sílé kálẹ̀ pàṣẹ fún gbogbo àwọn gómìnà tó wà ní ní south ní ilẹ̀ Yorùbá pé gbogbo owó tábà ti pa pé wọ́n gbọ́dọ̀ kó kó kan lọ sí àdúgbò àmẹ́ ẹ́ ẹ́ àwọn fúlàní abẹ̀rù wọn torí gbogbo owó tó ń jẹrẹrẹ́tì ní nàìjíríà ilẹ̀ yorùbá ló ti wá gbogbo wọn dákàtì torí oil block tó fi dí wọn lẹ́nu wọ́n fẹ́ sọ ìrànwọ́ dẹrú sábẹ́ fúlàní wọ́n ní gbogbo lápálápá yẹn pàṣẹ ní wípé gbogbo gómìnà ilẹ̀ yorùbá kọ́ wọ́n gbọdọ̀ kówó lọ sábújá káìkọ́ ìjẹ́ fún àwọn ìtọ́ta àwọn fúlàní fẹ́ ṣe àwọn fúlàní yẹn gan wá máa bẹ̀rù wọn ni wá máa bẹ̀rù wọn torí wọ́n ti mọ̀ pé ẹ̀ẹ́dá fún ayà àwọn pé ilẹ̀ yorùbá ni àwọn ìmọ̀ nǹkan méjì tá sí bí àwọn ọba yẹn lẹ́nu nìyẹn ti ṣe pé wà láṣẹ irọ́ ni gbogbo wa pa pé ṣe dàn láṣẹ gbogbo wa náà fún ní hand blow gbogbo wa náà àti ọ̀rọ̀ Tinubu nǹkan méjì tó fi bú ìṣìwọ́n nìyẹn àmọ́ pé lágbára náà àá bọ́ kúrò nínú oko ẹlú gbogbo wọn ló mọ tó ṣẹlẹ̀ ní Nàìjíríà tí gbogbo wa dákẹ́ Ọlọ́run àgbà wá zero seven a minute. dáàdì mi ìṣẹ́jú méjì péré ẹ̀yin ni last caller wa a fẹ́ ju wákàtí wọn two minutes. ọ̀rọ̀ ẹ̀tọ́ ọmọ olóka ẹ̀kú ẹ̀tọ́ ẹ̀kú ẹ̀tọ́ náà. tẹ̀rí nǹkan tẹ́mi kàn fẹ́ sọ ni pé gẹ́gẹ́ bí àfikún ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ tẹ̀rí láti ìgbà tí Yar'Adua ti kú àtìgbà yẹn làwọn pípì náà ti ní evil plan against other tribes especially Yoruba. ṣẹ́rí plan tán nípò wọ́n ti ní evil plan wọ́n ti ní evil plan against yorùbá tipẹ́tipẹ́. yeah so number one plan number one plan wọn ni pé kí wọ́n gba ilẹ̀ wa with style kí àwọn fúlàní tí wọ́n kó wọlé kí wọ́n gba ilẹ̀ yorùbá with a ruga policy so that tó bá ti kó wọn wọlé tán tí wọ́n ti pọ̀ nílẹ̀ yorùbá tó ti dominate ọjọ́ kan ọjọ́ kan haúsá máa dìde ọ̀rọ̀ àmì fúlàní kan á dìde pé òun fẹ́ jẹ gọ́vnà constitution wọn dẹ̀ máa sọ pé ó ní right àdéhùn ọ̀dìdè. ó yeah so constitution máa sọ pé ó ní right so secondly wọn ò pé táwọn ò bá rí ilẹ̀ gbà káwọn take over economy wa gbogbo nǹkan tá a fi ń ṣe economy tá a fi lè bó sí pé ìran ipe káwọn kírípù ẹ̀ fún wa kó bọ́ sí ọwọ́ àwọn káwọn kàn bá tẹ̀ sí ọ̀dọ̀ àwọn kó jẹ́ pé àwọn làwọn máa wà in charge làwọn máa máa control so àwọn atakàn jẹ́ Yorùbá a kàn máa máa gbé inú ẹ̀ bí ẹrú then àwọn tó bá jẹ́ representative wa tí wọ́n lọ sí Àbújá àwọn yẹn àbí àwọn gómìnà ọkọ̀ máa fà wọ́n yẹn ṣe dẹ́gẹ́wú lásán tí wọ́n ò ní ní àṣẹ kankan lórí lórí any of the resources tó wà lórí ilẹ̀ wa so pílánì wọn pọ̀ gan ní plan mọ́lí ó pọ̀ gan lórí wa ṣùgbọ́n àkókò ni pé àwọn tí àwọn tí a pè ní olórí wa tá à ń pè ní olórí tá à ń pè wọn lórí tó yẹ pé wọn rẹpítẹ́ǹtì pọ̀ ní àbúrò àtàwọn tá a ti jẹ gómìnà ní ilẹ̀ ìgbà náà àtàwọn tó wà ní àmìlẹ̀ eh, eh, house of assembly ní orí ilẹ̀ wa gbogbo ọba from a to z wọ́n ti wà crippled wọn ò ní àṣẹ kankan láti pa wọn ò ní wọn in fact wọn ti wọn ti wọn wọn ti ẹwọ ti anything ní nínú constitution Nàìjíríà mọ́ because àwọn Fúlàní Fúlàní bíi pé Nàìjíríà belongs to them so wọ́n ti rẹ́ńdà gbogbo àwọn tí a pè ní olórí ní ilẹ̀ ní orí ilẹ̀ tiwa wọ́n ti rẹ́ńdà wọn pátápátá useless even including àwọn ọba wa so àti gómìnà àsọgbà o àti representative o ah. àgbàgbà àti asọgbà sẹ́yìn o gbogbo wọn wọ́n ti rẹ́dà ọkọ̀ useless so the best solution ni pé ká gba ká gba ilẹ̀ wa ká gba Yorùbá nation wa kíákíá that's only that's only solution. thank you sir ẹ ṣe lọ ah, a nílò ìgbé kọ́ mi mọ̀ torí àkókò tá a bá ti bá lè jò wá pẹ̀lú ká lè jò ah, bó ṣe rí òun lẹ ti gbọ́ yẹn ẹ jẹ́ kí iye yín ó sọ jù mo ń ṣe àwọn findings kan lọ́wọ́ mo ń ṣe àwọn ìwádìí kan lọ́wọ́ ẹ jẹ́ kí n kàn máa mú àṣírí ńlá kan wá fún yín ẹ̀rù á bà yín mo ti sọ pé léyìí tí mò ń ṣe lọ́wọ́ ti bá parí ẹ̀ ẹni tó ń fún mi ní details yẹn tá a jọ ń ṣiṣẹ́ yìí tí mo bá parí àṣírí tí mò ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní National Assembly gan-an wọ́n rí nínú wọn tá a sọ pé àwọn ń lọ dé pàwọn ò Nàìjíríà mọ́ <laughs> ẹ jẹ́ ń parí tí mò ń wá kó tóbi lọ́wọ́ ẹ máa ríran wò Ọmọlúkà ni mò ń jẹ́ ọ̀làlà tó máa pàdé ẹ ṣé mo dúpẹ́ God will bless you àbọ̀dẹ̀ ẹ bá mi pín ẹ ṣí ẹ tó kórè ẹ ṣeun. Hello there, my dear friend. There are some things that are just too easy to achieve in life, just like touring several countries without stress. When you travel with Divine Travels and Tours, your foreign trips are as possible as 1, 2, 3, and 4. Okay, here's another one. Just like me, did you know you can watch the 2026 World Cup live? Yes, I told you some things are too easy. If you talk to Divine Travels and Tours now, I mean very quickly, you can begin to book your visas for the USA, Canada, Mexico 2026 World Cup. As a registered travel agent, member of the USAARC slash IATA 106 six two three nine zero since twenty oh six divine travels and tours is certified no hidden charges no failure story. bó ti rí gan-an lẹ́gbọ́n yẹn ìwọ tó bá fẹ́ rìnrìn àjò lọ òkun amẹ́ríkà ní kánádà ní tàbí èyíkéyìí nínú àwọn orílẹ̀-èdè ńláńlá tó wà lágbàáyé tètè kàn sí divine travels and tours lẹ́nìí ìrìn àjò tó fini lọ́kàn balẹ̀ tí kì í ṣe talágbèédá. for more information call the following numbers plus one seven one three.